أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابا ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام عن سقف الله وبركاته a ń tọrọ ìfẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa òṣìpẹ́ wa afẹ́wà àgbà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá kúmọ bá nábi ní àtàwọn ará lè rẹ̀ta wọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ́ bá subhanahu wa ọ̀gá wa gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà alẹ́ yìí kò látàrí kìlámù òní tí ń jẹ́ òru kẹẹ̀dọ́gbọ̀n oṣù Ramadan 1447 lẹ́yìn jíra náà Muhammad sallallahu alaihi wasallam láti gbòrò Makka lọ sí Medina an ba ji ko tafsir wa wani markaz wa markaz umar bin al-khattab al-islamic adnan bai sura ta ń gbìyànjú àti kífùwa wa náà ni suratul mu'minun aya ta ti gbéra náà ni aya 67 نظلم الله سبحانه وتعالى وإنبع القرآن القرآن أفلا يتبروا القول أم جاء ما أم جاء ما لم يأت آباؤهم الأولين نعم أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه أفلم يدبروا القول أم جاءهم لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق الحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم إنك لتدعوهم وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم بارك في با قرآن àtọ̀fún àmínú ẹ̀kọ́ اللهم kọjá lọ النبي محمد صلى الله عليه وسلم yóò fẹjọ́ àwọn kan sun ọlọ́wọ́n ọba وقال رسول ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا àwọn ẹrú àwọn al'umma mi wọ́n kàpọ̀ wọ́n ahụ Kùránì tí wọn ká márùn-ún ẹ̀tọ́ márùn-ún tí Kùránì lórí ẹnìkọ̀ọ̀kan wa aláàkọ́ gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ní lórí wa kama pé wọ́tí ní kùránà tàrsílà ẹlẹ́ẹ̀kejì tàbá ń ká tàbá máa kéwè kama rúmísì ọlọ́run tó wọ́n pé afẹ́lábìtàlábàrọ̀ kawùn àtẹ́yìn ní àrùn sọ́rọ̀ yìí ẹ̀rùn sí kùránà àmìjá umalam yá fi àbá àkùmùlà òwòlì ọlọ́run amọ́ bá wọn nítọ́lọ́run fún bàbá wọn jọ wọn ni àkọ́kọ́ ọlọ́run fún àwọn tá láyé technology yìí ó tó wa kàgbà pé koran òdòdó ni torí tí koran sọ fún wa ní 1400 years ago nípa ẹ̀dá ọmọ ènìyàn bá ti kà á pé láti inú ẹ̀jẹ̀ láti inú àtọ̀ ó di ẹ̀jẹ̀ láti inú ẹ̀jẹ̀ ó di ẹran bá sí ó di eegun ó di ẹran bọ̀ gbogbo lórí technologies àwọn ultrasound wá ń jẹ́rìí sí bẹ́ẹ̀ lónìí eléyìí tó tó wa láti gba ìfẹ́ àwọn wọn ni ebi kí ó tó máa sọ pé òṣìṣẹ́ kó tó máa kọ́lọ̀ tó gbílẹ̀ fún ebi al'amin làwọn gan pé fàwọn la'ọmọ kèrò tó wákún wá ń kọ̀rọ̀ ìlú hannun na kúrò dédé ni ó di wà ní kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà ti fi tó gòkè sọ̀fá wọ́n

àmì ẹ̀kọ́ náà bí ìdí nà àdúrà pé àkẹ́kọ̀ọ́ ah, làákà rẹ̀ ní àjẹ̀nú ní dàlám dàlẹ́jà àhùnbẹ̀lẹ̀ àkọ́ kò sí méjì bẹ̀rẹ̀ òdodo ló bá wọn òdodo ló bá wọn ìfẹ́tọ́tọ́ àsàmàwátò àwọn tí máa tilẹ̀ bájí bàjẹ́ orí wọn bájí bàǹkà jẹ́ mọ́mtì hìnà tí tó wà ń bẹ̀ gan bàrà àti iná òǹdè gbékèrè hìnì àsàlàyé fún nípa ìrántí wọn àti wáàbí fún wọn fáwọn àmìgbékèrè ìmúgbòrò ìgbò wọn jẹjẹ tí sẹ́rí kò bìí rántí wọn káàkiri sáàtì fún wọn àsàlàyé fún wọn nípa wọn ọlọ́run am tas'aluhum haraja tí a ń gbèrè wọ́n lọ́wọ́ ni tó gbèrè táàkì lọ́wọ́ ni فخراج ربك خير اتدروا تقول تقول له رجو وهو خير الرازق اللهم بنا يا بلاد ان الله بتدد لما تعد كفير اللهم صل على سيدنا محمد وإنك وإنك لتدعوهم إلى صراط المستقيم والله تجد أبي ومحمد ينقل سجونا سجونا إن الذين لا يؤمنون بالآخرة عن صراط مناقبون أولا ما تقول بلان بابا أما تقول بالكيامة بابا وجد أبي من سرطه بأجونا تاراني أما أقول إيمان باتما إلا كي الله ملائكة جبريل tó àwọn ọmọ ènìyàn wọ̀ tó wá béèrè ìbéèrè wà níbi sẹ́lẹ̀ láti kọ́ wọn nípa ẹ̀sìn wọn tó ní àkùdérúbí àlè imán kí ni ìní ń pè ní imán anabi muhammad sallallahu alaihi wa sallam ń jọ náà ó dáhùn àwọn ìbéèrè imán yìí pẹ̀lú àwọn kan mẹ́fà ó ní náà yìí wọ́n an tu'mina billahi wọ́n malaikatihi mi kutubihi wa rusulihi wal mẹ́ra akhir وأن تؤمن بالقدر خيره وشره وشر إيه آه، بدي واو واو واو كما بدي والقدر القدر وأن تؤمن بالقدر تلو لولا براجع أما تلزي في اللباتي الذي يتنوم بما تقول ما جوب إلى الكيامة إن من كان يؤمن بالله واليوم الآخر أو إن يوبا قال الكيامة بلو لفا سبقا لكم بلو nígbà tó kọ́wé pé jọba lọ sí higher institutions tó bá dìgbà exams photographic lọ́lọ́ ní higher institutions lọ́lọ́ ní university lọ́lọ́ ní tó bá dìgbà exams ẹ̀rọ àwọn ọmọ ẹ̀ma kàwé gan-an ọmọ kàwé ọmọ mọ àwọn tablet ọmọ mọ orí sí oríṣiríṣi ọmọ kẹ́kẹ́ sí mú omi tó wọ́n pé exam yẹn lọ́wọ́ àtọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá ìkí àmọ́ ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fi ń wà sí inú òwò pé kò sọ bí ọ̀fẹ́ comfort kò sọ bí ọ̀fẹ́ tranquility

نطلع تلوه أبا مسعود ألا يظن أولئك أنهم بالأسطول ليوم عظيم يوم يقوم الناس برب العالمين لكن هم سوى سوى بقال كمان بني كأجمل بني انت هم سوى كلا قرطوا بقال كمان بني ولو بنت الله يقول أجي كما يقول كمان بني أودي الله وإن الذين لا يؤمن بالآخرة ترى وانتم بالكامل بني àwọn ọmọ yẹn àmì ìsìrọ́tì kìbù wọn máa fẹ́rí kò bí ojú ni wọ́n lọ́wọ́ àhìnà owó kàṣọ́fìnà máa bí ẹni ìdòrò tábàdẹ̀ sàánú wọn tó wá ká gbé ìnira tó wà pẹ̀lú wọn fún ẹgbẹ́ àkó lè pẹ̀lú ọlọ́jọ́ fi tòbí inú mi gbogbo wọ́lọ́wọ́rọ̀ iná wọ́n kasar na máa bí na dórí lọ́lọ́dún fi tugbìyà ní bí àmàhù wọ́n tẹ̀rẹ̀ sínú ìgbéraga wọn ní tí ma pàràkà nílẹ̀ ọlọ́mọdé tẹ̀rẹ̀ sínú ìgbéraga ọlọ́ọ̀bà sánú ọlọ́ọ̀bà náà ولقد أخذنا مصر فيه ما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا وأئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا ربنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين Ọlọ́run ọba wọn ròyìn fún wa nípa àwọn ará ìgbàgbọ́ àwọn tí wọ́n gbà sí àmà gbọ́. Ìkàdà àkàzìnà àzáàbẹ̀ agbáwọn mú pẹ̀lú ìyà oríṣiríṣi. Mùsàkánú obìnrin bí wọn kọ́ra حتى إذا فتانا عليهم بابا معبلا عذاب كي أدواتي يعفوا أرسلك يعفوا ذا عذاب شديد تغيى لكم إذا هم في مبلسون بيوات آه ọ̀yẹ̀ káwọn olùpìwàdá ọ̀yẹ̀ káwọn dáwọn bẹ̀rẹ̀ ọ̀yẹ̀ káwọn ìyà tí wọ́n jẹ́ هو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة ọlọ́run ọba yìí oní àlọ́bà tó pé ọdá yín ọdẹ fún ní títẹ̀ sí gbọ́rọ̀ àwọn fákọ́ọ̀tì àti máa rí sí ní ó fún ní bí ẹni gbọ́rọ̀ wà àfùsọ́rọ̀ ó fún ní òye òdíjẹ́ nítorí هو الذي زرعكم في الأرض الله بالله كالوري إقبال الله كلمة يقول الله أكبر وإليه تحشرون ودعو الله بنا لا قل أقول جسي سبحانه وتعالى هو الذي يحيي ويميت ونال بعد ذلك أتمي تكبته أناني تدوا كل ذلك وله اختلاف الليل والنهار ونال نسيته وروا تسا تو بالو تسو دي تي سبا دي تو ولو تبلي تبن تلو با تي با سو تي او ماما تلو بي مو افوا ni ọ̀rọ̀ abẹ́tẹ̀ sílẹ̀ bá dẹ̀ máa sílẹ̀ òfin máa ọlọ́ni òun ṣe afẹ́lá tààkì ẹ̀ẹ́mìláka yìí ẹ̀mẹ̀ pọ́lọ́ ọba ní gbogbo ilé òun nìkan tí ń fi gbogbo ilé tọ̀gídì gbogbo bí yàrá ìfúrọ́dúnlá fi múlùkù yìí wọ́n afọ́álì yìí láàrin dára kò sí ọlọ́wọ́ ọba ní ìpínlẹ̀ sí àkọlọ́ ọba náà subhana wa ta'ala ọlọ́wọ́ ọba subhana wa ta'ala olùwẹ̀lá ìkìláfù lẹ́yìn wọn nìhà ìyípadà òru àti ọ̀sán قضاء أفلا تأكلون في الأكل بل قالوا مثل ما قال الأولون انت ما أن يخطوي أو أبو جال انت ما ودعونا ما وني قالوا أئذا بتنا قلوا بتنا فاسكتا وكنا ترابا تبعدي يقين وإذا ما تويبوا وانا تبقوا الجرع أئنا لمبعوثون وضعوا واجبي أكفيتي الله يقول كل الإنسان ما أكثره من أي شيء خلق من نطفة خلقه فقدره إما سبيل يسار إما أماته فأكبر ثم إذا شاء أنشر ويقول كلا لما يقضي ما عمر الله أني اللهم أني كتل الإنسان ما عمر كيف يقول له شوفي بلو بابو شوفي بلو بابو اللهم أني أبني بلو ìmọ̀dé tí ìbá ń ṣe pé àárín tí a ń súnmọ́ ìyàwó wa àárín yàtọ̀ tó ń gbọmọ ni tápẹ́ akàbára bá ti wà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ máa wo ikú ẹ wo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ agamobi abigúnlẹ̀ igi lásán abigúnlẹ̀ lẹ́yìn ìgbà náà kí ọkọ̀ àtúwà rí ẹ̀jẹ̀ ní táàkì gbígbà ní púpọ̀ èyí táwọn arúgbó ẹ̀jẹ̀ ń lu wa lọ́fà mẹ́ọ̀ èyí àdàmà ewé rẹ̀ lọ́kàn fífúnlẹ̀ fà ewé rẹ̀ èyí ọ̀bẹ àmàlà ọkàn fi àlọ́mọ ọkàn fífúnlẹ̀ ó ti gbogbo eléyìí ọlọ́run fi wáyé pé òbúwọ́ ìwọ náà tó bá ewé tó fífúnlẹ̀ tó pé pàràfẹ́rẹ́ sí ẹ̀ lẹ́yìn àwọn àkùdí ẹ̀ yọ àwọn àbùmọ́mì lẹ́nu ẹ̀pàtà ń gbìn ní ọ̀pọ̀lọ̀ jẹ́rẹ̀ ní àgbàdo tá ń gbé gbé báyìí ọlọ́run ọba ni inú wa ń sọ mi ènìyàn tí ó tí ò mú sọ́nà ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní máa pé qalu inna àìbá bitna títa bá لقد وئد نحن وآباؤنا هذا wọ́n tí a ní gba àwọn bàbá wa gan wọ́n sọ pé ó dìbìdì wọ́n dìbìdì sí wọ́n dìbìdì sí orí ìhàrá ilẹ̀ àsàtírúlá awwalé ilé ẹgbẹ́ ẹ̀mí ìjù tààrà jọ́rọ̀ àmọ́lọ́n fi hàn wá pẹ̀lú àwọn kìtà ń gbé kẹ́lẹ̀bà mẹ́ pé ògùn ọlọ́wọ́ bá ní olóòdùwà dìde lọ́fà ìmẹ́ni pàjọ́gbìn alkiyama ó alágbèrè wọn kọ̀ọ̀rọ̀ yìí pàwọn náà gbogbo technology tiwa ààrọ̀ gbọ́dá sí sámàkùnmọ́ tọ́lọ́ ọdún agbègbè kọ̀rẹ́kọ̀rẹ́ kó ti wá lẹ́gbẹ̀ẹ́ ibá àjẹyẹ ká àtàrà ìzáni ṣẹ́yìn mìnàdárì lábẹ́kùn ṣe ànàfúrọ̀ àwọn tá àjẹyẹ yẹn tẹ́lẹ̀ tọ́lọ́ ní ká máa jẹ nǹkan wọn wọ́n tó wà kúrò àjọ agbègbè wọn ṣe à ń ṣe ìrìbì bẹ̀ ọlọ́mọdé àti ìrìbì ti wọ́ ọlọ́ba كل من الأرض ومن فيها إن كنتم تعلمون فيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون كل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون بل أتيناهم بالحق وإنهم لكاذبون ọlọ́run bá ń pè wá pẹ̀lú rùbùbíyà rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ àwọn ìjọba rẹ̀ àwọn ìṣesí ẹ̀ kó límọ̀nà arúgbó wọn fi hàn tálóbìlẹ̀ gbogbo olóòtà ayé nìí wọn ò kílèmù lẹ̀ pé ṣàgbó ló nílẹ̀ àbí ọ̀yà lónìí kó làwọn tó ń sin odò wọn ò gbà pé èdè yẹn lónìíra rẹ̀ lọ́n ni kó sọ fún wa ní mẹ́nu àrùbí wọn mọ̀ sí ha ta ló nílẹ̀ àti tí bẹ́ẹ̀ nínú rẹ̀ náà nǹkan tó ń ta alẹ́ mú ìjọba máa bẹ́ẹ̀ ni ẹwù tó ń ṣẹlẹ̀ lónìí ẹwù àwọn Amẹ́ríkà fún bẹ́ẹ̀ máa rú ayé fẹ́ àwọn ni wọ́n lè máa control gbogbo afẹ́ mi pẹ̀lú ìdí àdìdì tí wọ́n fún wọn fún àwọn sáré kárí kàmá àmọ́ lọ́wọ́ mọ́ máa ṣe èyí máa ṣe wàhálà pọ̀lọpọ̀lọ yìí ọlọ́wọ́ á gbé jáde nílẹ̀ ilẹ̀ àwọn mùsùlùmí wọ́n ní kó límẹ̀lá àrùdù táló nílẹ̀ ọmọ nìfìyà àti tó àlóní ilẹ̀ táló ní nǹkan tó tá alẹ́mú dáma sẹ́yẹ kó ló bẹ̀rẹ̀ lọ àwọn onígbìyàn àwọn tó nílẹ̀ tó ti gbogbo gbogbo náà ni wọ́n ká máa ìrìnàjò yọrọ náà máa dófin kólú mọ́ ní rọ́bù sẹ́mà wá ti sábà ọwọ́ rọ́bù àrùsẹ̀lá azim wọ́n fún wa tálọ́ ní sẹ́mà méjì èdè àti ọba tó ní alárasì tó tóbi jùlọ ẹ̀dá ọlọ́run tó tóbi jùlọ náà ní alárasì Ànábì Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ní sẹ́mà aláàkọ́ ní sẹ́mà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ní sẹ́mà ẹlẹ́ẹ̀kejì sí lọ́sẹ́mà ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́mà ẹlẹ́ẹ̀kẹfà ní sẹ́mà ẹlẹ́ẹ̀keje bí a ti máa mú kábà asọ́sílẹ̀ ọ̀dà ni wọ́n fi ọdún asọ́bí stadium field stadium aṣọ òkàtílẹ̀ táàmù pé yọmọ kó kankan bẹ̀ bẹ́ẹ̀ náà ni tàbá tí wá gbé alùkùnsí sínú omi omi kan bẹ́ẹ̀ na ilaha illallah bí àti aṣọ ọ̀kan sínú odò ní òkú lórí omi yìí ni àlàáràṣì ọlọ́ọ̀bà mi wáwà tí wá gbé alùkùnsí ìrìn ẹ̀tẹ́ bá gbé sórí àlàáràṣì ọlọ́ọ̀bà bí àti aṣọ ọ̀kan sínú odò bóòni ọlọ́ọ̀bà mi gúúsù wá tó ọlọ́ọ̀bà tó ròyìn ara pé alùhàmánú alàlà àrùsì tẹ́wàá ọlọ́ọ̀bá tó mú wà lórí àlàárẹ̀sì lórí tọ́ lọ́kọ̀máyà ló pèjì lẹ́rì ọlọ́ọ̀bá ní kúrò máa ń rọ́bù sẹ́mà wá ti tó dá lórí sẹ́mà méjèèjì tó a wọn ò kílẹ̀ fún ọ̀sùn wọn wọn kílẹ̀ fún wọn kílẹ̀ fún wọn ọlọ́ọ̀bá ń gba rọmọdánì kálíbà jẹ́ làálàkùn tẹ̀tẹ̀kù já ìṣòro ìpàyà rẹ̀ ọlọ́ọ̀bá kó ní máa ń bẹ́yẹ bí ìmọ̀ra kó tó kó lè ṣe tálọ́ gbogbo agbára gbogbo nǹkan tálọ́ àlọ́ rẹ̀ ó ní ọ̀húnwá ìdíru wọ̀lá ìgbà ọlọ́ọ̀bá ń gba nílẹ̀ tí a ti pọ̀ gbá lọ́rọ̀ àárẹ̀ nǹkan tó tá a lọ sí bámọ̀ bẹ́ẹ̀ سيقولون لله قل فالله أماني سبحانه وتعالى قل فأنا يسحرون تسحرون بدأ أن سري لهم nílò láti gbọ́ nílọ bẹ̀rẹ̀ àtẹ̀yìnà ọ̀bẹ̀lẹ̀ haqq àti wá báyìí bẹ̀rẹ̀ gbogbo gbogbo ní kùránì tó súnmọ́ ìṣòro wà ìnà kún lọ́kàbìbò wọ̀lúláì dájúdájú wà ìnà hóm lọ́kàbìbò wọ́n jẹ́ gbé wọ́n ni wọ́n tọ̀rọ̀ lọ́wọ́ nírọ náà kó kù wọ́lá wọn náà nípa wọn fáàkì àbọ̀ tẹ́tí àbọ̀ bọ́lá àbọ́kà gbogbo tẹ́tí yẹ̀ sí kọjá lára máa sọ fún wa pé ọ̀sẹ̀má ìgbà tẹ̀lé ọ̀bùk ọ̀sẹ̀ pé sẹ́mà kárí ojú ọ̀nà ọ̀rọ̀ ni nígbà náà àwọn èèyàn lè máa ń mọ̀ nípa ancestry yìí ọmọ ìrìn àdáàlẹ̀ bí forty fifty years ago náà náà ti wà pé ojú ọ̀nà ọ̀rọ̀ ni gbogbo àwátà ah, àti ìná ó àkọ́ àwọn abà òdodo láwọn sọ fún wọn òdodo islam ni wọ́n ìlú ní ọmọlẹ́kà gbogbo bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mìíràn ọlọ́mọdé akọ̀rọ̀ ọlọ́mìíràn jù ọlọ́mìkìlì ما اتخذ الله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون عالم الغيب والشهادة فتعالى عما يشركون ما اتخذ الله من ولد الله ما يجي الله باق سبحانه وتعالى كل رب من انت يقول لك ابن باب قوة فلولي برو بجو بل الله باق سبحانه وحي القريب الله باق سبحانه وتعالى ما اتخذ الله من ولد الله باق يجي معه ọlọ́run ọba ọmọ àkáàlá omi ilẹ̀ ọmọ àkáàlá máa omi ilẹ̀ kò lè sí ọlọ́run ọba ní ìfẹ́ kájẹ́sì kọlọ ọlọ́ọ̀bá ẹgbẹ́ àwọn tó méjì wàhálà ọkọ̀ sílẹ̀ ìdá ìlọ́gbẹ́ àbàkólò ilẹ̀ mi máa kọlọ̀kọ̀ ẹgbọ́lọ́ ọba mi ti gbàgbọ́ ọlọ́ọ̀bá tí kájẹ́sì mi ó ń gbàgbà àti ẹni bí tí ó ti ẹ̀mà ní wọ̀lá aláàbá àdóhùn aláàbá àwọn kan bá ti bèèrè galórí àwọn kẹta mọ́gá jẹ́ lọ nípọ̀jù jẹ́ lọ pẹ̀lú pọ̀jù jẹ́ lọ subhanallah amma yasifun ọlọ́ọba ọba tó máa ní pípẹ́pẹ́ gbogbo já gbogbo ìwò lọ́fàá àgbọ̀rọ̀ pé ọlọ́ọba ló kọ sí òkú rẹ̀ dáàmà kò níbi yẹn dáàmà kọ́ ọlọ́run bàbá mẹ́bà ti bàbá o orí ọlọ́ọba ti bàbá òkú rẹ̀ bàbá ìfẹ́ agbábọ́ọ̀lù òṣèlú tí ṣe bàbá ẹ̀mẹ́rin oní subhanallahi amma yasifun nínú ní fọ́nà ọba kéfékéfé kó bí àwọn ọ̀rọ̀gbọ́n rẹ̀ alimul ghaibi wa shahada ọba ń tó mọ́ tó pa máa ti tọ́hàn gbogbo lọ́ba ọgbà ọta amma náà قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همذات الشياطين وأعوذ بك رب أن يحضرون الله عن صفاء النبي محمد صلى الله عليه وسلم كما سأدعى يقول ربي إما تريني ما يعدون الله با كما هو يقول في نبي أدعون توسفوها tó ní ọ kàwọn kó lẹ ọlọ́dẹ kàwọn kó lẹ inú àbújá ẹ̀ olórí bíjú lọ tẹ́gbọ́n hàn níbi lè mọ̀sílọ́lọ́ àlọ́wọ̀ tẹ́lẹ̀ sọ fún wa ń dé ní ọlọ́run tó yẹ pẹ́rẹ́ rẹ̀ ọlọ́run tó yẹ pẹ́rẹ́ rẹ̀ abújáàlì nígbà tí ọ̀rọ̀ àgbẹ̀bìsẹ̀ sẹ́lẹ̀m tó ń ṣe lè mà àkàkọ́ bẹ̀rẹ̀ ọba ikú ọlọ́run ọba tí a pé òótọ́ ni tí mo mẹ́rin sọ tí wá mọ̀nà ẹgbọ́n kan tó wí aláwọ̀mà nǹkan àbá akọ̀mí gbèk ọmọ tẹ́lẹ̀ alẹ́ ìrìn àìjá ara bìnrin sẹ́nà ọlọ́run ọba tí mo yóò dé lórí láàrin àdúgbà home wa an tafihim mọ̀kan láàrin àdúgbà home wa hun yẹ ọlọ́run bó wípé àjẹ́ wọn ọlọ́run ní ìjọba lórí ọlọ́run ẹ̀gbọ́n kò bí lé lórí òjò nínú bụ na ilaha illallah sẹ́dínà abdulrahman bin awf ní fuano yìí wọ́n gbọ́dọ̀ àwọn ọdún ogun bádẹ̀r tó wà pọ̀ tó wà máa ń ara kékeré òun wà máa ń a ó dị dangerous tí force bá ti ń bọ̀ àwọn ọmọ tí èkì wọn àrẹ́gbẹ́ ẹgbẹ́ òun wọn nílé fèsì rẹ̀ bọ́n ti fèsì òun wọn rọ́pẹ́ ẹkọ́ tíbi àyè tó wà yìí fún ọ̀kan náà ọmọ ẹgbẹ́ bá wọn àwọn kú ọmọ àwọn sẹ́dínà bin àwọn lára maka wọ́n ní náà kára wọ́n ní òun ní ìrọ̀lọ́ ọkọ̀ tó ń gbé sí ọba mú ló bá ní sórí ẹni tó ń lọ sí ń bọ̀ tó gbọ́ sí tí ń lọ láàrin wọn sí ń bọ̀ òun àbújá oní kọ̀mọ́dà wọn kí ló dé tí wọn fi ń bèèrè àbújá ó ní àníyàn wa àníyàn gbogbo sójú ogun inú kí n fa àbújá àti àbújá àti kàmí nígbà àgbọ́pọ̀ onímọ̀ hàn lẹ́yìn lẹ́mà mọ̀tẹ́ wà ní mọ́kà mọ́tẹ́ wà mọ́kà onímọ̀ hàn lẹ́yìn lẹ́mà àdíyàn

ọlọ́run ọba àṣùpá ọlọ́run fi hàn wá rọ́bì ìmọ̀ tó yẹ ní ìmọ̀ ayọ̀ àjò àdéhùn tó ṣe fún wa ìgbésẹ̀ tó fún wa ní kọjú ẹ̀mí ọlọ́kùnrin àgbà tí wọ́n parí ogun tán tí wọ́n bọ́ sínú kòtò wọ́n wọ́n àwọn kẹfẹ́lẹ̀ sínú kòtò ẹbí wa gbé lẹ́gbẹ̀ẹ́ kòtò yẹn tí wọ́n ń pè ya abajal ya abajal ìwọ abujal tó rádé òun tí ọlọ́run ṣe ọmọ ọlọ́run ṣe fún tàbí ọ̀tẹ̀ ìwọ alágbájá ọmọ yìí àti wọn náà gbọ́ orí adé ń tọ́lọ́

يومئذ ذكر الإنسان وأن لا ذكره أتي جوا ألمان يكون يوبان لا بيلو بابا أكتم كون رمضان يوم اللبان. لا رمضان ما كتب القرآن له لأن رمضان يوم كتب رمضان تهو واري نقما هو واري له بوت يمكن رمضان تمكن نافذ تقول رمضان ما كلهم رب الله فلا تجعلني مسجد الذين في قوم الظالمين ọlọ́ọ̀bà mọ́sí ní lọ́kànlá náà arábùsì ó dé wà iná ala anìyànríyàká máa nùrídù umlkọ́dìrù ọlọ́ọ̀bà ìwà Muhammad alágbàrá ti fi hàn kó rí àdéhùn àti fún ọlọ́dẹ̀ fi hàn ìsìlámlógún ìtura bílẹ̀ ti àtẹnu sẹ́yà wọ́n ti àìdá ìgbédáadáa lórí sí

mo mú sọfún ọjọ́ ní pé gbàgbọ́ lọ pé ẹ̀dìkà kí ó lórí ẹ̀dà kí ó kọ́ ní àjẹmí ni wọ́n pè ṣètò ọ̀lọ́pọ̀ ọkàn ó lè pè ṣètò ọ̀nà kí ó ẹ̀dà rẹ̀ lórí kí ó rí lórí kò kí ó tẹ́ bá ń kakọ̀ ánú lè ṣètò ọ̀gá máa kó nù lè rí òyìnbó obìnká rọ́bì ayé àdó ọlọ́mọgbò gbogbo sáàdì ọ̀gbẹ́ni حتى إذا أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن معهم إلى يوم يبعثون الله سبحانه وتعالى يوانس ولم يحزون فلوبا حتى إذا جاء أعدهم الموت مثل ما الواقل يوم الوثانون في تيمة بعد دولا تلقوا فيها باتو قال ربي يرجعون إلى الله بأ الذي بيئة الذي لا بيئة آه، آمنت بأمي لبايه فعالي آمل صالحا كمن المواري كبنا ما تريد سنة النبي صلى الله عليه وسلم كبنا ما كروا جماعة لأسكو كبنا ما تجعوا بيني كبنا يوم عاصباني عمل ستين ما تربت أما تمفيلت يوسين كبنا ما رسي الله بعد كلا آه، أبيو استولت إنا كلمة هو قائلة وضلوا من كلمة هو قائلة من وراء برزخ بان برزاء السمية إيه؟ أيوة، من أيها الدنيا ya yi zama rukuni a yakin barzah barzah ne mabi ila yomin kiyama yawa mbe ila yomin ma'ason ibi jẹ́ ta jù wọ́n dìde ó di wà dọ́gbà ẹni ilé ẹni eré ni yóò máa gbádùn barzah comfort kan kú lè mọ̀jẹ́ tiẹ̀ dọ́gbà ẹni ibi ni yóò máa jẹ ìyà ìyà ìyà ìyà tí ó jẹ́ láyé kó tó kù láyé ọ̀dọ̀pọ̀ ẹgbẹ́ tí ì bá kéwù ẹ máa kéwù ẹ máa kéwù ẹ máa kéwù wọ mùsùlùmí bó ṣe kéwù lẹ́yìn Ramadan náà máa kí inú ìyàtọ̀ lọ́wọ́ fi di àwọn tó yẹ kí òun ìdí lọ́bẹ̀ kú ògbé màgbé wọn tí wọ́n pàṣẹ páìpù omi sí wọn lẹ́nu tí wọ́n ṣe omi sílẹ̀ òbí rẹ̀ ògbé yẹn ògbé omi yé màgbé omi omi omi omi omi ó di rà lọ́sọ̀ dà ní tuntun pé ẹ máa kírun lẹ́yìn inú ìyàtọ̀ lọ́wọ́ fi di àwọn tó yẹ kí òun pé sàárè wọ́n kù mọ́ wọn dáwọn kàkẹ́ tó dáwọn ìmọ̀ wa máa dá ń bí àtàràtì kí aláṣùgbọ́n lọ bí bìbí ó kí ó aláfihàn gbọ́rọ̀ ní ìdíje ó kéró kò tó ní apá náà fẹ́ òjì sàárè ẹni tí ọ̀nà apá náà fẹ́ ní sàárè ẹgbà kí wọn dáadáa ni ẹni tí ìbá kí òkùnrin kùnrin kùnrin náà pọ́n náà fẹ́ ní sàárè lọ fún ma ní tipẹ́ ifá àtọ̀tún rẹ̀ ìwọ̀n tó tó bá a ti wá ń náà mọ̀ dáná àbúdáná lọ́gbẹ̀ ìfà ńlá bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ là ń súnmọ́ kò tó tó bẹ́ẹ̀ là ń súnmọ́ àti wà níwájú ìmáàmù tó tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n ti gbíwá síwájú ìmọ́mù ọkùnrin náà tẹ̀kbír mẹ́rin náà wọ́n jẹwa tẹ̀kbír mẹ́rin náà tó wájá musulmi dáadáa ni Allahu akbar láàkọ́ wọ́n kì sótò fàtíà Allahu akbar alákejì wọ́n ti sàlátò Ibrahim ní ẹ̀kọ́ pàmò alùsùnà ni tápá àwọn nǹkan míì wọ́n ti lọ́lẹ́ bí Allahu akbar lẹ́kẹta wọ́n sàdúrà tó pé ó sàdúrà Allahumma sọ́lá wa rahmu wa sàbítù Allahumma sọ́lá wa rahmu wa sàbítù ọlọ́wọ́ bá dákùgbà àtàánú ẹ̀ bá wá kẹ́ bá mọ́sẹ̀rẹ̀ lórí Allahu akbar lẹ́kẹta wọ́n sàdúrà gbogbo ojúkú máa gbé ọ̀rọ̀ sápẹ́ ní ẹ̀mọ̀ kàdìmóní kàdìmóní kàdìmóní ẹ̀sì máa gbé mi lọ ẹ̀sì máa gbé mi lọ tó yẹ pé ní bẹ́ẹ̀ nu sàárè tí ó ti ẹnu sàárè ó lóore ó dẹ̀ gbogbo bá tó bá mi láyé ó di ọdún àti sàárè ọ̀yẹ́ òye nìkan bọ́lá tó kò yẹ nù ó di ọlọ́mọdé àtọ̀rọ̀ yẹn lọ náà mọ̀. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المصلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم وهم فيها كادحون فإذا نفي في الصور هو البرزاق ẹni rí ọmọ agbádùn ló sàárè rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ bí lọ́rọ̀ tó ti dáhùn sáà iná láwọn akílì sáà ẹni rí mú lákàwápàá ẹni rí ọlọ́ọ̀bà tó mọ̀ tó pọ́ ọlọ́ọ̀bà jẹ́ káàkiri sàmọ́ tó yọ́nkàrọ̀ kàbí ọpọpá mi káàkiri tó fẹ́ ìdá ló fi kàfi sọ́ọ̀rọ̀ bá fọ́fẹ́ àjíǹde ìwà àpọ̀ فلا أنصاب بينهم يومئذ مبارك الله تعالى وجهنا يعني أسيرا من جنا كسنا جملان يعني كتبت لهم يكا ولا يسألون ما وجهنا عن قدر جاء بلا وعد تسير البيت تنقل البيت أمن ثقلت موازينه أنت لو بانك شعري واتما أنت شعري واتما لو بعد نفع مران رمضان كشعري جدا دا رمضان يلون في قال أمه النبي náàfíà tàbáyẹ̀ ní Ramadan iṣẹ́ ọ̀nà yà ní oṣù méjì alábìnà orí inú àríṣì Imam Ibn Khuzaimah iṣẹ́ ọ̀nà yà tàbáyẹ̀ ní oṣù Ramadan bí ọ̀nà yà 70 times oṣù méjì tí lábáwá ní 70 ọkọ̀ àìmọ̀yè àpèdí Yorùbá bá àrí lẹ́yìn ọdún mẹ́wàá dára ayé ní ẹkùjú mẹ́ta kò ní kùjú mẹ́ta lẹ́yìn ayé àwọn tó lè pa náà rí lẹ́yìn àìmọ̀yè ọdún bẹ́ẹ̀ ni ti lárúbá àpapọ̀ àtọ́bárí 70 àti ìbárí 40 nílé lárúbáwá tó pọ̀ rí ìfẹ́lá àǹsáàbà bẹ́ẹ̀ na òmìnirò mẹ́rin níjẹ́nà wọn ò ní béèrè dáhùn pé àà ah, dámọ́dá ẹbí mi dámọ́dá ọ̀rẹ́ ti sa alóòrùn àmọ́ ń sẹ́kọ̀dá tó máa wà bẹ́ẹ̀ nà ẹni tó lọ bá ní tiẹ̀rẹ̀ ẹ̀ ọ̀run ni awá mẹ́jà ni ọlọ́jà kọrì kò nílé ọmọ ẹ̀nà kọ́fẹ́ ní ma wà bẹ́ẹ̀nà ẹ̀ntọ́rọ̀ jíṣẹ́ rẹ̀ bá fúyẹ́ tí ò yíro kí tí ò rí ìrànlọ́ tí ò tọ́jú àwọn òbí ẹ̀ tí ọmọ asokùn ẹ kaola jẹ́lẹ́bí na kásẹ̀ àwọn ọmọ pọ̀pọ̀ ẹbí bọ́ọ̀tì ọ̀gọ́lọ́bà ìwọ́n náà gbọ́ kàtàrà خسروا أنفسهم أو يطلب في العدوى في جهنم خالدون هو جهنم ثم وعبد الديري ولما استواليرو إلى جهنم ترفع وجوههم النار إنما أبدهم رجو لا إله إلا الله وهم فيها كالهم àmì tí ọmọ ẹlẹ́ni wọ́n lọ́mọ̀ wà lára wọn lọ́fà ara mi sọ̀kún àìpẹ́ jámúra ti ṣe rí láàpá jùlọ ọ̀nà Ramadan tá a wà yìí ọjọ́ tó kù díẹ̀ tó fà yìí lákò jámúra ti ṣe rí jámúra ti ṣe rí ẹmẹ́ta fún mi ṣe rí ọlọ́wọ́ ọba mọ́tà kánú wa ọlọ́wọ́ Qur'anul Karim ọlọ́wọ́ ألم تكن آتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون اللهم أبعنا ألم تكن آياتي تطلع عليكم يوم سواد لهم يوم سواد من سبيشه يوم سواد لهم في مسكة ألم تكن آياتي تطلع على إجواء من الله بأمي الكونية الشرعية دون تعفوين دماء فكنتم بها تقذبون بقية ليس لله gbogbo ọlọ́run ẹ̀kùn ìrọ́ kọlu rọ̀bẹ̀nà galabata alayna ṣàkọwàtí ọlọ́ọ̀bá olùgbútà wọ́n ti náà lùgbúrú àwọn ọkùnna kọmọ̀n lọ́ọ̀lì àmọ́lẹ̀ jẹ́ ara kàbẹ́ pé àwọn ti sọ́nù gbogbo wọn ti wá àti pé pé ẹ̀tẹ̀lé súnà àwọn ọ̀tẹ̀lé rọ̀bẹ̀nà àkọ́jìnà nínà ọlọ́ọ̀bá ò kó wọ́n jáde

إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أن إنهم هم الفائزون táwọn ọmọ ẹ̀mẹ́ máa ń pariwo wọ́n jíyà wọ́n ń pariwo ọlọ́ọba ọmọ tí wà lè rò ní ọlọ́ọba kọ́lá ẹ̀sá òfìyà ẹmà bí máa kí fòfìyà ẹmà bí bẹ̀rẹ̀ bí jẹ́mà bèèrè ọdún kò sí kú kọ́lá tó kọlẹ̀ mọ́ ní bára mìsọ̀rọ̀ máa kò sí ààyè fún ìmá àti fún chance ní 70 years láyé kú 60 years láyé 50 years láyé wọ́n ti wá àbí túnà ọgbọ́ ọmọ ìrà zalik الله إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا بعد ما كنا ويرومي أما جماعة كنا ويرومي تما ما في ربنا الله با آمنا وبغبو فاغفر لنا الله با فريس واجواء ورحمنا الله سانوا وأنت خير الرائمين الله با رداج لجماعة سعمينا وتحسموهم سخرية أنت واسي يمي أنت واسي يمي لا إله إلا أنت àmìsáàkùn ẹgbàgbé ẹgbàgbé pé ẹjì ẹ̀rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọkùnrin nínú oúnjẹ àkó máa fi wọ́n rẹ̀rìn ní ẹni ẹ̀dọ́ òkútù wọn tó ìtukú wọn tó rẹ̀ òòrè òdìdí ọmọ sọ obìnrin wọn tó lóbi kọ́ọ̀bù wọn sílẹ̀ tó òdìdí kalabá kẹ́kẹ́kẹ́ ọlọ́ máa fi wọ́n rẹ̀rìn inú gbogbo ètò òmìnir ọmọ èmi lónìí o mo ti wá sanwó lẹ́sàn-án àwọn ẹni rẹ̀ mo ti sanwó lẹ́sàn bí màá sọ́bàrù

قال كم لبثتم في الأرض عدد سنين نعم، قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ما بلوما قال كم لبثتم في الأرض عدد السنين ẹ̀yìn tí ẹni kó jọ ní bí àtúmọ̀jẹ̀ ọdún mélòó bẹ̀rẹ̀ lò láyé ẹgbẹ́ ń ka òǹkà ọdún káà lọ́wọ́ lọ́bí ìsìn àyẹ̀wò àwọn bá àbẹ̀yẹ̀wò níyà ọjọ́ kẹrìnlá lọ́wọ́ kò tí ẹ̀tẹ́jọ́ kan ìrọ̀lẹ́ tó kẹta lálò ráàrọ̀ kan ó ma bára wọn díyàn fasalà àbí ẹbí láwọn tó ń kàwọn ká kára ìlàbí ìlà kọlílà pé lóòótọ́ ń tẹ́ lò tó kan lọ àmìnàkùn kún tí ta àlàgbà máa náà tẹ omi seven years omi six years omi five fifty years wọ́n ti wá àbí ọ̀bọ afẹ́àṣẹ́tìmù ànìyàn máa kàlákùn àbàtà tẹ́gàlùpadà ń fèrè yìí ẹ̀kúlé ayé kàdí ẹ̀dẹ́rọ àwọn olórin wọn إنما الدنيا طعام وشراب ومنام فإذا فات هذا فعلى الدنيا سلام إنما الدنيا طعام كان كجن ومنام وطعام وشراب كان كان منكتراني ومنام كان كان سنوبري كان كان سنواني دبنا عبر لأي تعمى تربية تعيش تعمى ريو سبري تعمى ريو جبية تعمى فعلى الدنيا سلام قولها ما باتي له وأنكم إلينا لا ترجعون قال آمين ونرجع فقدوا أنا أقول لك رسول الله ودعا رسول الله فتعالى الله مالك الحق آه مما نفعل وباقي جاني فعل وباقي دوني لا إله إلا هو ọba bí kò fẹ́lẹ̀ ní ìtìjọ sí tọ́lú gbogbo àfún nǹkan sọ ọlọ́wọ́ ọba nìkan náà ni Rabbul Arshil Karim ọba tó ní àlàárà tó tó ní jẹ́ alápàlẹ́ jùlọ ومن يدعو ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين الله بار سبحانه وتعالى من يدعو مع الله إلى أن آخر نجد من سبحانه الملائكة الوقتي الجنون الوقتي الوقتي يقول الوقتي أظن كتبقى لهم كمين يدعو مع الله إلى أن آخر فلا برهان له به وشاركوا وشاركوا كما تجدين بانكوين إنما حسابه عند ربي يصير يصير يا الله الله الله تدعتوني في تجير إنه لا يسرئ الكافرون كفرين يسرعون كفرين يجب يتوا قل ربي اكفر الله بفرج واو ورحم الله سعنه واو وأنت خير الرائمين وانا لو بعتكم ما سعنوا جلو تدعتني وتعسعنوا إليه لقريسيات المؤمنون èyí tí a kà tó ṣe déédé ọlọ́mọdé àkàrẹ́ ti fún ọlọ́ọ̀bà ìdíjẹ́ mi six ní ìlú àforíjì ọlọ́ọ̀bà sáàmù wa láti àlùkè àmà ọlọ́ọ̀ àkùbá ti parí Ramadan pẹ̀lú bísímìlà ọwọ́ díẹ̀ tó kú bá ti parí ẹ̀nà yáwà náà wọ́n tí ó gbà láyọ̀ ọlọ́ọ̀bà káwá sórí rí láyà tí àlùkè àmà à ń rọ̀ wá mẹ́jì kọ́rẹ̀ wá nípa owó DITV àti àlùkèrè rédíò táǹtì mẹ́jì kọ́rẹ̀ wá gbọ́tún náà fún kárí pé àgbà adẹ́m gbìyànjú láti fílẹ̀ ọlọ́wọ́ wọn kí àgbẹ̀ bọ̀kan wa ogun dájẹ náà kárí dájẹ́ lè sọ̀rọ̀ aláwọ̀mà pínà bí alálìkà alárámìkà wà ágbà fẹ́mìkà àmàlùsíwákà ọlọ́wọ́ sàádẹ́ fún وا عمر بن الخطاب الإسلامي أقل موازير مانو ستنا اتوان أدلوا أمدات رأي والله كان ولا تلقيام السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله أمد إنيراكم إباوبا ثلث الأخير من الليل في ينفل ينفل إباو أفهم ذلك إباوني إذا كتا إذا كتا متى إباوني نورو láti bí aago mẹ́ta ní ní aago tí àtúndì fi yọ nítorí Madrid ní òru fi wọlé ó di wà tí àtúndì bá yọ ní àárọ̀ bẹ̀rẹ̀ bá dá sí mẹ́ta ó rí pé bí aago mẹ́ta ààbọ̀ aago mẹ́rin náà ẹni tí ó sọ kẹta Madrid tí àtúndì ètí àtúndì kan yọ ọmọ ìrìnàjò àlè náà. oníbèrè ni ẹ̀tí ẹ̀rí wà pé tí òru wíkìrì tí bá fọ́ọ̀lù sí irú jùmọ̀ báyìí alẹ́ jùmọ̀ pé inú àpẹẹrẹ lẹ́rọ̀tì ọkọ̀dù ní síbẹ̀ yóò ní tí bá ní ìṣẹ̀lẹ̀ rí pé tí òru bá wíkìrì òní òní 25 ewúrú wọlé òru jùmọ̀ tí òní jùmọ̀ tá kí jùmọ̀ ní òru ẹni àbí àná àlàmísì táwọn akọ́wọ́ pé déré ní jùmọ̀ a rí pé òru ní máa sí lọ́jọ́ ọ̀sán wípé àdáyé mọ́júmọ́ òru tó ọlọ́run fi ẹ̀rìn ẹ̀ka kásá máa ìbádà ń bẹ̀ kásá máa bẹ̀rẹ̀ ọba kó fi àsìkò ń jẹ́ ìtàwọn ìsàbẹ̀ gan fi dáhùn àwọn dáńtara làwọn tàbí àdá akama sàdúrà láwọn ọmọ tó wọ́n ní tọ̀ kí ló wá dé tó jẹ́ pé àwọn rí àwọn kan Ìgbò àwọn kan Yorùbá àwọn kan pupa àwọn kan dúdú ló fà. bọ́lá ti fẹ́ mọ̀ ní àyà tì nínú àwọn àmì ọlọ́wọ́ bá sọ́rọ̀ yóò sáré ọ̀dọ̀ wa ní àlàsílà ọ̀pọ̀ọ̀pọ̀ àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ọdẹ ni àlàsílà mi ti láti àlàsílà ti wà àdúrà nìkan àwọn ọmọ ọlọ́run dára ọlọ́run àmì ọlọ́run bá gbogbo ẹni dábìlì pọ́lọ́run bọ́bọ̀ ògbóni subhanahu ó lè gba gbogbo sí àjùbé orí oríṣiríṣi oríṣiríṣi àwọn àwọ̀ ọmọ ènìyàn ó di ọlọ́ọ̀bà gbogbo ọlọ́ọ̀fẹ́ sọ́lá yìí tí wọ́n wọ ohun olè dáwà báyìí dá Yorùbá dá Yorùbá dá ogbè ìtọ́ka jù pé káàdì mùsùlùmí kọ̀ọ̀dẹ̀ sí Islam tàbí súnà bíi sẹ́lẹ̀m ó ti jẹ náà. ṣé lóòótọ́ ni àwọn bí wọ́n sọ pé nígbà tọ́lọ́ fẹ́ dá bàbá wa ńlá Ànábì Adam gẹ́gbà tí pé àtàrà ìpẹ́ lọ́lọ́run ti dá ọlọ́run wá pa àwọn màláíkà láṣẹ láti mú oríṣiríṣi àwọn yẹ̀pẹ̀ ayé pupa dúdú àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láti fi dà pé òun ló fà á náà ó wà ní oríṣìí tí ẹ̀yà wa àwọn ọmọ rẹ̀ fi yàtọ̀ sí ẹ̀sùn. àwọn yẹ̀pẹ̀ tí wọ́n bù wá ọ̀pọ̀lọpọ̀ ìlú àgbẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ dúdú ni yẹ̀pẹ̀ funfun ni yẹ̀pẹ̀ pupa ni èyí tó wọn bá ní kó máa fi ibẹ̀ dá àtọ̀ sí wa náà lè yí màá bá yá àwọn gbogbo ẹ̀mí ìjọ náà ni àmì ọlọ́wọ́ bá ní kálà gbọ́nà ọba kò sí tí èlè tí ń ṣe wallahu ta'ala ààrẹ ẹ̀bí tá a tó tó bí sí dédé ìjá kálà ti fọ́nà ọba àárọ̀ wa kọ́ ní kí ètò ìlú o Ramadan tí lọ sí parí mẹ́rin tó dé ètò àbẹ́ Islam náà bí o èyí a sọ tó ti dédé ìjá kálà ti fọ́nà tó ní àfíríkì ọlọ́ba subhanaka Allahumma bi hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka